الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ثم الصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fún Ọlọ́run ọba ọba gbogbo àgbáńlá ayé ọba tó jẹ́ pé òun náà ni ó ní kápá lórí gbogbo nǹkan ada ọpẹ́ fún lórí àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ àti ààbò rẹ̀ lórí wa abẹnú wa subhanahu wa ta'ala tí ó ṣe àlékún ìtọ́sọ́nà fẹ́ni kọ̀ọ̀kan wa bákan náà atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tí ó pé fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá kó bá àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá ń tẹ̀lé ìpàṣẹ wọn nínú ẹ̀sìn. ní ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí à ń ṣe lọ fúnra wa nínú tíra al-arba'una nawawiya hadithi ẹlẹ́ẹ̀kẹwàá ni a máa gbé yẹ̀wò lé níbi idhnillahi ta'ala hadithi náà abu huraira radiyallahu anhu ni ó gbà wá ẹni tí ó gba hadithi tí a kà tán fúnra wa níjọ́ hadithi ẹlẹ́ẹ̀kẹsàn òun náà ló gba ẹlẹ́ẹ̀kẹwàá wáyé wá àní tí ọ̀pọ̀lọpọ̀ àfáà sọ nípa orúkọ rẹ̀ náà ni pé abdulrahman ibn sakhari ìyẹn ni ó rinlẹ̀ jù hadith ẹlẹ́ẹ̀kẹwàá tó wá gbà wáyé lọ báyìí ní عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال تعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا فقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له رواه مسلم حديثي أبو هريرة لبوا hadith náà lọ báyìí pé ní Abu Hurairah sọ pé ní mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sọ báyìí sallallahu alayhi wa sallam pé inna Allaha ta'ala tayyibun kí ọlọ́run ọba ọba wa ọba tó dá wa olùjọ́sìn fún wa tayyibun ọba tó mọ́ni. la yaqbalu illa kò sì ní í gba nǹkan kan lọ́wọ́ ẹ̀dá àyàfi kó jẹ́ ní tó mọ́ torí pé òun náà ọba tó mọ́ ni kò ní í gba nǹkan kan ní ọwọ́ ẹ̀dá àyàfi kó jẹ́ ní tí ó mọ́ láàrin yìí àákíyèsí bí ni ọlọ́run bá subhanahu wa ara rẹ̀ àbí anábìá Muhammad sallallahu ó pọ̀ ọba tó mọ́ ni ìlà fúnra àwọn àfáà tí wọ́n lọ lórí pé eléyìí ni ó wà ní orúkọ ọlọ́run pé tó yébò orúkọ ọlọ́run ọba ni torí bí táà ti mú orúkọ ọlọ́run náà ní nínú ọ̀rọ̀ ọlọ́run àtọ́yé ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ọlọ́run ọba ọba wa ọba tó mẹ́ni. la yaqbalu illa tayyiba kò sí ní gbà nǹkan kan lọ́wọ́ ẹ̀dá. E àfi kí nǹkan náà mọ́ ọ̀rọ̀ la fẹ́ sọ ni ó gbọ́dọ̀ jọ́rọ̀ tó dáa ó gbọ́dọ̀ jọ́rọ̀ tó mọ́ ìyẹn lọ́wọ́ tẹ̀wọ́gbà lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí ọba alekiola ṣe ń sọ fún wa nínú sọ́àtù fásitì àyà kẹwàá pé ilé ìyẹ́ sàádùn kẹ́lìmọ̀ pọ́yẹ ọ̀rọ̀ dáadáa téèyàn bá sọ ọ̀rọ̀ rí ọ̀rọ̀ tó mọ́ a máa gòkè lọ sọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò gbàrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ inú rẹ̀ náà ni kí a ṣàfọ̀mọ́ ọlọ́run ká dúpẹ́ fọlọ́run ká gbé títóbi fọlọ́run ká ní Allahu akbar ká bẹ lọ́run ọba àti àwọn ọ̀rọ̀ míì tá à ń sọ ká ka ọ̀rọ̀ ọlọ́run nínú rẹ̀ ni òun náà wà ọlọ́ọ̀bá sùfánà wa tààlà kò ní gba ọ̀rọ̀ kẹtẹ́yìn bá sọ àyàfi kó jẹ́ ọ̀rọ̀ tí ó mọ́. bákan náà àwọn nǹkan tí a fi súnmọ́ ọlọ́run ọba bí nǹkan tá a nání àbí ìjọsìn tá a ṣe ni ó gbọ́dọ̀ jẹ́ ìtumọ̀ kó má ní bákan náà kó má ní nítumọ̀ kó jẹ́ kí bọ́lá wa subhanahu wa ta'ala bó ṣe gbé kalẹ̀ iná làwa náà ṣe ọlọ́run bá ń sọ fún wa nínú alukur'an pé ní wàlá tayammamul khabith minhu tunfiqun ìgbà tó lọ́n kọ́ wa láṣẹ ká náwó sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ní anfiqu min tayyibati ma kasabtum tẹ́ bá ná sójú ọ̀nà tọ́lọ́n tẹ́ fi ṣe tọ́lọ́n ẹ̀yọ zaka kó jẹ́ nǹkan tó máa nínú tẹ́ ṣe níṣẹ́ ìyẹn pé kó jẹ́ ní tọ́lọ́run bá fọwọ́ sí kẹ́ ẹ sì wá lọ́nà ẹ̀tọ́ èyí tó bá mọ́ ni kẹ́ ẹ tì sọ́dọ̀ ọlọ́run ò fẹ́ náwó sìn èyí tó bá dáa nínú owó tó dáa nírìísí nìkan fi ṣètò ọlọ́run àbọ̀lọ́ba sọ́nà wa tààlà tó ní ká yọ zàká nǹkan rúgbìn wa ń bẹ̀ èyí tó dáa tí wọn náà lè jẹ tí wọn náà nífẹ̀ẹ́ sí nìkan tì sọ́dọ̀ ọlọ́run ọba kọ́ fi ṣètò ọlọ́run ọlọ́run ní wàlá tayamamu al-khabitha minhu tunfiqun ẹ mọ́ mọ́ èyí tó ti bàjẹ́ tí ò dáa tẹ́yìn náà ò fẹ́ kẹ máa nẹ́yìn síbi tọ́lọ́n ojú owó náà lọ́fẹ́ náà ni mọ́kò àwọn owó tó ti ya pé ọfẹ́ yọ sàkánà ọfẹ́ sọ́dákọ̀ wàá tó àwọn owó tí wọn náà ò fẹ́ràn mọ́ tí wọ́n mọ ní iyèméjì pé tí wọ́n ó gbà bí wọn ò ní gbà kọ́ wa kó kọ́ lọ́ọ́ fẹ́ fi ṣe tọ́lọ́n ilé Yorùbá mu bẹ́ẹ̀ làwọn nǹkan rúgbìn tí àábìrì sọ́dá àti àábìrì sọ́dá kọ ni àbábìrì sàká káwọn kó èyí tó ti bàjẹ́ tó yẹ pé àwa náà ò nífẹ̀ẹ́ sí káwọn làbẹ́ fi ṣètò ọlọ́run ọba torí pé kí ni ọlọ́run ọba tí a fẹ́ fi nǹkan ìjọsìn fún ọba tó mọ́ ni kò sì ní gba nǹkan kan lọ́wọ́ wa nínú ọ̀rọ̀ ni nínú iṣẹ́ ni nínú ntànẹ́ni àfi kó jẹ́ ní tí ó mọ́ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi ọwọ́ sí. bákan náà nínú tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó tún fẹ́ òun ni tí a bá fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bá a ti sọ ká sọ̀rọ̀ tó mọ́ gbólóhùn tó dáa fẹ́ láti gbólóhùn la ilaha illallah ọlọ́run fi wé igi tó dáa torí pé gbólóhùn tó mọ́jú nù. No ọlọ́ni dọ̀rọ̀bà Allahu kalimatan tayyibatan masalan kalimatan tayyibatan ka shajaratin tayyibah ọlọ́run ṣàpèjúwe gbólóhùn tó dáa ẹ̀ẹ́dẹ́kọ́lọ́ náà ròyìn rẹ̀ pẹ̀lú dáadáa gbólóhùn tó dáa ka shajaratin tayyibah ó dà gẹ́gẹ́ bí igi tó dáa ni aslu àfàbítun típínlẹ̀ rẹ̀ tó dúró déédéé tó lágbára wa fari'uha fi samaa bákan náà tí ó ní àwọn branches àwọn ẹ̀ka ẹ̀ka tó ga sókè dáadáa tó léso lórí tó nírúgbìn bẹ́ẹ̀ ni gbólóhùn dáadáa ṣe rí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ká sọ. bákan náà ọlọ́run ṣàlàyé gbólóhùn tí ò dáa ọlọ́run ní wa masalu kẹ́límẹ̀tìn khabithatin ẹ̀rí gbólóhùn burúkú bí ká máa ṣépè bí ká máa sọ̀rọ̀ ẹ̀yìn bí ká máa sòfófó. So gbólóhùn èyí tó jọ́ga rẹ̀ jù ní gbólóhùn ẹbọ bí tí yẹn máa pè nǹkan mi ń dẹ̀yìn tọ́lọ́hún gbólóhùn burúkú ni ọlọ́run ní ka shajaratin khabitha ó dà gẹ́gẹ́ bí igi burúkú náà ni igi tí ò dáa tí ó ṣàǹfààní tí tó ń kó nira bá ni ìjìtú sátìmí fọ́ọ̀kìlà out tẹ́ pé ní kò lè dúró lórílẹ̀ ó ti ó ti dẹ̀gbẹ́ ó ti ṣubú mọ́lá àmì kọ̀rọ̀ kò ní tí ó fi rẹ̀ wà lè pé kò ní orí pa dáadáa láwùjọ gbólóhùn tí ó dànù ọlọ́run nífẹ̀ẹ́ yìí ṣùgbọ́n èyí tó da nínú ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ni ó fẹ́ kí a sọ. ìgbésí ayé wa ká lò ó bọ́lọ́run ṣe fẹ́ ká ṣe àwọn nǹkan tó dáa tó mọ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí kí kò fi pa wá lórí dáadáa. kàlíbà wa nù àti ọlọ́run bá subhanahu wa ta'ala yóò gbà n'ẹrú re lọ́run tí ó pa lórí dáadáa torí pọ́ba tó mọ́ ni yóò sì fẹ́ràn gbogbo ẹni tó bá wà lórí mímọ́. wọ́n bá subhanahu wa ta'ala nígbà tí ń ròyìn àwọn ẹni rí inú sọ́ọ̀tù Nahl ọlọ́ni alladhina tatawaffahumul malaikatu tayyibin àwọn ẹlẹ́ni tó yẹ pé ní àwọn mọ̀lẹ́kẹ́ ó mọ mẹ́mí wọn nígbà tí wọ́n bá ń kú wọn ò mẹ́mí wọn ní wọ́n ná nǹkan tó mọ́ síbi tọ́lọ́run ọba wọ́n wà tó mọ́ ọlọ́run náà wá pa wọn lórí mímọ́ yẹn pé gbogbo ìgbésí ayé wa táyé kú ọlọ́run bá subhanahu wa ta'ala ó fẹ́ ká lò lórí mímọ́ ni kódà ń bi ìsúnmọ́ra wa lọ́kùnrin wa lóbìnrin wa ọlọ́run gbé kalẹ̀ lọ́nà tó mọ́ táwa bá kọjá pé ẹni tó tún wà pẹ̀lú wa náà ẹni tí ó mọ̀ ni kò lè bàjẹ́ ntí ọlọ́run bá subhanahu wa ta'ala yóò yọ́nú sí. Si lábẹ́ agbọ́nrin ọ̀rọ̀ tá à ń sọ fúnra pé ní tó bá mọ́ lọ́lọ́wọ́ gbà torí pọba tó mọ́ ni. wọ́n bá sọ́nà àtàrà ń sọ fún wa ní fún wa pé ní alkhabithatu ẹ̀rọ àwọn obìnrin tí wọn mọ́ obìnrin ẹlẹ́bọ ni àbóníwà abú àbónítìná àbálágbèrè. lílẹ̀ khabithin kó máa tẹ̀ láwọn ọkùnrin bíi rẹ̀ káàkiri tó náà mọ́ tó náà jóníwà abú tó ń jẹ́ onílànà tí ò dá ọlọ́run wá ní wàlàkàbìtún àwọn ọkùnrin burúkú náà nílàkàbì ìfàdíkàbọ obìnrin burúkú lò torí pé àwọn tí ò bára wọn mu nù àwọn èèyàn tí ò dánu ọ̀tọ̀ yìbá ṣùgbọ́n ẹni tó ń mọ́ tó ń ṣe tọlọ́hún tó ń rìn lànà tọlọ́hún ọ̀tọ̀ yìbá ẹni tó mọ́ lóbìnrin bẹ́ẹ̀ lè tọ yìí bíìn kó wọ́kùnrin náà tó mọ́ ṣùgbọ́n tí ó dánu tọ́lọ́run nífẹ̀ẹ́ sí wọn kò sí pé kí wọ́n máa hùwà tó mọ́ lóbìnrin kò máa ọkùnrin tó dọ̀tí káàkiri ìgbésí ayé yín ọlọ́run ní nífẹ̀ẹ́ sí torí pé ọba tó mọ́ tí ò fẹ́ dọ̀tí ni. bákan náà ọtọyibad wọtọyibun ọkùnrin tó náà mọ́ lìtọyibad kó náà obìnrin tó mọ́ lọ kì í ti kọkùnrin tí yóò lẹ́sìn tóun jó níwàá rẹ̀ yóò máa wá ẹni tí ò mọ káàkiri bíyà nítorí ẹwà tó ní eléyìí tí ò bá mu ni torí pé nítorí ó tẹ́wọ́ gbà ní ní tó mọ́ ẹni tó mọ́ náà kò wá ẹni tó mọ́ lọ ẹgbẹ́ gbogbo gbèsè ayé wa ká lò ní mímọ́ mímọ́ ká ṣe ní ti ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fẹ́ kí ọlọ́run lè bá yọ́nú sí wa torí pé ọlọ́run bá ọba tó mọ́ ni kò ní í gba nǹkan kan lọ́wọ́ ẹ̀dá àyàfi kí nǹkan náà kì í ó jẹ́ ní tí ó mọ́ tí ò ní àwọn nǹkan tí ò da nínú bákan náà ni tọ́lọ́run torí ẹ̀dá wa ti ṣe ìjọsìn ó gbọ́dọ̀ jẹ́ ní tó mọ́ láàfi sin náà bá ó gbọ́dọ̀ ṣẹbọ ń bẹ̀ torí pé èyíkéyìí ìjọsìn tẹ́bọ bá ti kó sínú ẹ̀ ó ti di nǹkan ẹ̀dọ̀tí nù ọlọ́run nígbà èyíkéyìí ìjọsìn tí ẹbọ bá kó sí àbí bídíà àdádálẹ̀ tó bá ti wọnú rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní gbà lọ́wọ́ ẹni tí ò bá ṣe a gbọ́dọ̀ jẹ́ kí ìjọsìn tá a wáyé wá sí fọ́lọ́run a gbọ́dọ̀ jẹ́ kó mọ́ báwo ni ó ti jẹ́ ń tó mọ́ ó gbọ́dọ̀ jẹ́ ń tọ́lọ́run fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a bá wá ń ṣe bá lọ́run ti fi rán ànábì a jìnà sí gbogbo rẹ̀ ẹbọ èyí ń ba iṣẹ́ jẹ́ torí pé tí iṣẹ́ wa bá mọ́ tó bá tún nà mú tí n ti ń jẹ́ bàbá ti kó sínú ẹ̀ ó ti bà iṣẹ́ náà jẹ́ nu ìyẹn ni anabi muhammadu sallam sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé ní ọlọ́run ní gbaṣẹ́ kankan àyàfi mọ́ńkáná khalisan èyí tó bá mọ́ tí kò lẹ́bọ nínú tí ò ní àdádálẹ̀ nínú. wàbùtẹ́rẹ̀ àbíhì wájìhù tá a sì fi wá ojú rẹ ọlọ́run ọba ọba àlekè ọlá. ìtọ́nà ọgbà ní ọwọ́ wa ni. Ànábì Muhammad sallallahu alaihi fún wa nínú pé wa inna Allaha ta'ala amara al bima amara bihi al ọlọ́run ọba ọba ó pa àwọn mùmìnì láṣẹ gẹ́gẹ́ bí ó ṣe pa àwọn ànábì ọlọ́run láṣẹ yẹn pé tó pa àwọn ànábì ọlọ́run láṣẹ náà ló pa àwọn mùmìnì náà láṣẹ kí wọ́n ṣe. kí lọ́lọ́run pa àwọn ànábì ọlọ́run láṣẹ fàkọ́ọ̀lá tààlà ọlọ́ni yá ayú àrùsùl ẹ̀yin òjíṣẹ́ ẹ̀yin tá a ránṣẹ́ kúlù min tọ̀yẹ̀bát kúlù min àtọ̀yẹ̀bát ẹjẹ ń tó mọ́ ẹ̀wọ̀ ń tó mọ́ ẹ̀nà ń tó mọ́ ọlọ́run káwọn ànábì ọlọ́run láṣẹ pé ń tó mọ́ ní kẹ́ ẹ máa jẹ tọ́lọ́run ṣe ní halali fún wa ògùn tọ́lọ́run bá ti ṣe ní halali fún wa pa á lè jẹ ni torí alukurani ní nínú ìròyìn ànábì wa Muhammad pé wa yuhillu lahum at-tayyibat ntó bá ti mọ́ ntó bá ti dáa ni ó máa ṣe lẹ́tọ̀ fún wọn. wa yuharrimu alayhimul khaba'ith àwọn nǹkan àdọ̀tí tí ò dáa yóò máa ṣe léwọ̀. bóyá nu jíjẹ múmu ni bóyá nu wíwọ̀ ni bóyá nu níná ni tó bá ti dáa ọlọ́run ṣe lẹ́tọ̀. èyí tí ó tóyí ọlọ́run bá ti ní kí ànábì ṣe léèwọ̀ àjẹpẹ́ kò dànù kódà bọ́ ọmọ èèyàn rò pé òun ò rí n tó burú ń ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run tó burú ni lópin ìgbà tó ti pè ní èèwọ̀ fún wa àìpé ní tí ò ni àwọn nǹkan ìdọ̀tí ni Ọlọ́run pa àwọn ànẹ́bí Ọlọ́run láṣẹ pé n tó mọ́ ni kẹ́ ẹ jẹ n tó mọ́ ni kẹ́ ẹ mú n iṣẹ́ dáadáa tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó nífẹ̀ẹ́ sí òun náà ní kẹ́ ẹ máa ṣe ẹ má ṣiṣẹ́ tí tí kò dáa nítorí ń pa àwọn ànábì ọlọ́run láṣẹ rèé ànábì wa ní bó ṣe pa àwọn ànábì ọlọ́run láṣẹ bẹ́ẹ̀ náà ló pa àwọn mùmínẹ́ náà láṣẹ pé n tó mọ́ ni káwọn náà kí wọ́n jẹ kán mu kán lò bákan náà ká máa ṣiṣẹ́ rí. Faqala ta'ala ọlọ́run sọ níbi tí ń pa àwọn mùmí láti pé yá ayò alladhina amanu ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́. Kulu min tayyibati ma razaqnakum. Ẹ máa jẹ ẹ máa mú nínú àwọn nǹkan tó dáa tá a ṣe ní tá a fi ṣe àrísìkí fún yín tá a pèsè fún yín ó ní kẹ́ máa jẹ kẹ́ máa mu ẹ rí i pé àṣẹ tó lọ ń pa àwọn ànẹ́bí ọlọ́run níbí náà ló pa àwọn mùmíní náà báwọn ànẹ́bí ọlọ́run ṣe gbọ́dọ̀ jẹ tó mọ́ báwọn tó mọ́ kánà tó mọ́ bẹ́ẹ̀ náà ló pọn dandan fáwọn mùsùlùmí náà káwa náà jẹ ń tó mọ́ káwọn tó mọ́ kánà tó mọ́ ṣùgbọ́n tá a bá rẹ́ni tí ń sọ lé ni pé ẹ̀wọ̀n pé táwọn ànẹ́bí ọlọ́run yàtọ̀ àyànfẹ́ ọlọ́run làwọn àwọn gbọ́dọ̀ jẹ haram ṣùgbọ́n àwa ń tiwa tiwa yàtọ̀ irọ́ nírú ẹni bẹ́ẹ̀ ń pa torí pé ọlọ́run ọba òsùn pinya láàrin ànábì ọlọ́run àtàwa mùmíní tá a wọn ti gbọ́dọ̀ jẹ ń tó mọ́ làánà gbọ́dọ̀ jẹ ń tó mọ́ ìtumọ̀ ni pé kò dáa káwọn ànábì ọlọ́run kọ́ rìbá kò dáa náà jẹ rìbá ìtumọ̀ nù ni ẹ̀wọ̀n Muhammad ayé tiẹ̀ yàtọ̀ ayé tiwa náà yàtọ̀ ìrù ẹni tó bá sọ eléyìí ọ̀rọ̀ sọkúsọ ní sọ torí páwọn ànábì ọ̀nà náà làwọn òkọ́ ṣe wa ìtọ́lọ̀ ń gbélé fún wọn lófin làátẹ̀lé pàápàá jùlọ ànábì wa Muhammad sallá tó jẹ́ pé òfin rẹ̀ náà lòfin ìgbẹ̀yìn tọ́lọ̀ ti gbélé lófin tó pa láṣẹ ọmọ ẹja ṣe fáwa náà ìtọ́lọ̀ ní kó má ṣe ó ti jẹ́wọ̀ fáwa náà nù àyàfi tá a bá rí pé ẹ̀ṣà ló jẹ́ fánábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò lè ní pé àìpé nǹkan lẹ́ṣà fánábì àfi tá a bá rẹ́ẹ̀rí fún nígbà tá a ti rẹ́ẹ̀rí fún pé ẹ̀ṣà ló jẹ́ fánábì kó jẹun tó mọ́ ayé pé ní kò ní mọ lórí ànábì nìkan yóò jófin fáwa náà nítorí ti mú wa fún wa lẹ́sìnú agbọ́dọ̀ tẹ̀lé nítorí ti mọ́ tọ́lọ́ ń ṣe lófin fánábì náà ni ó máa jẹ́ mímọ́ fáwa náà ní tí ò mọ́ tọ́lọ́ ń ṣe léèwọ̀ fún yóò máa jẹ́ èèwọ̀ fáwa náà. ìyẹn ni nínú tí hadithi tá a kà síwájú tó ń sọ fún wa tánàbí ní tí n bá ti pa yín láṣẹ kẹ ẹ ṣe ìbá sì lágbára mọ ẹ ti dópin bá gbára yín ti mọ ní tí n bá ti kọ̀ fún yín kẹ ẹ jìnnà sí torí pé nǹkan tí ò dáa ni ọlọ́run náà sọ fún wa tó ní wa ma atakumur rasul fakhudhu ìntánẹ́bì bá ti mú wá fún yín òní kẹ́ ẹ gbámú òní kẹ́ ẹ tẹ̀lé ara tó mú wá náà làwọn nǹkan tó tọ́ tá lè jẹ tá lè mu tá a lè wọ̀ tá a lè lò á tẹ̀lé bákan náà ó kọ àwọn nǹkan fún wa pàmánà haytukum anhu pàmánà hakum anhu fantahu tó bá ti kọ fún yẹn jìnnà sí ó kọ àwọn nǹkan fún wa tó pọ̀ nínú àwọn ọ̀wà nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn nǹkan jíjẹ nínú mímu àwa náà ó jìnà sí torí pé nǹkan ẹ̀dọ̀tí ni tọ́lọ́n pa àwọn ànẹ́bí ọlọ́run láṣẹ pé ká jẹ ń tó dáa ká wọ ń tó dáa ká ná ń tó da. bẹ́ẹ̀ náà ló pa wá òmìnira náà láṣẹ. a gbọ́ eléyìí dáadáa. alimam bunu de kéèké lẹ́yìn rahimahullahu ta'ala wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé ní hadithi hadithi tó pàtàkì ni wọ́n nínú tó wà ń bẹ̀ ni pé wà fíhì lẹ́hàtù alal infaq min alhalal hadithi yìí ń pè wá sákìyèsí ń ṣe wá láti pé ń tá a bá ná ọgbọ̀rọ̀ jẹ́ ń tó mọ́ tá a bá fẹ́ kọ́ ló ń gbà tóró bá tá a fẹ́ ná fún tá a fẹ́ fi ṣèjọ́sìn fún ọba tó mọ́ ni wà náà yóò ونهي عن الإنفاق من غيره ما كان حديثي ينكوف وكما ننتيو بما نتجيو وأن المأكول والمشروب والملبوس ونحوها ونحوها ينبغي أن يكون حلالا خالصا لا شبهة فيه أتكنتي أبا ما جتاما متاما و أتوان كامينة تجو أبرو جنتما ó gbọ́dọ̀ jẹ́ ń tọ́nà ń fọwọ́ sí tó jẹ́ nǹkan ẹ̀tọ́ tí ò sí nìkan rújú ń bẹ nínú ohun tí hadithi yìí ti ń kọ́ wa mi ogun tá a bá fi ṣe tọ́lọ̀ ó jẹ́ ń tó tó mọ́ la fẹ́ ṣe fún. anabi wa muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi kati ibn umar gba wa tó wà ní sahih muslim anabi ni la tahurin ọlọ́run ọba ò ní gba ìjọsìn téèyàn ṣe láì mọ́ra ní kó gbọdọ̀ mọ́tò kan kó gbọdọ̀ lẹ́bọ́nú kó gbọdọ̀ tó wá máa tara kó gbọdọ̀ sí dọ̀tí lára ẹ̀ kó gbọdọ̀ ṣe àlùwàlá kódà bí ò bá lágbára àti ṣe táwọn nǹkan kankan di bóyá rẹ̀ tí ò lè lómi àbí kò tiẹ̀ lágbára láti lò àbí kò tiẹ̀ àárú mi yóò ṣe níta mọ̀ sí táyà mọ́mù láti ṣe mọ́ra torí kọ́ náà bò ní gbé àwọn ẹni kankan àyàfi kó jẹ́ lórí ìmọ̀ra lèyẹn fi kí bákan náà wà là sọ́dákọ́tà mi gòlúùlì bákan náà ọlọ́run bá sàánà wa tààlà kò ní gba ọ̀rẹ́ à ń tẹ̀yàn bá ta níbi nǹkan ìdọ̀tí nǹkan tẹ̀yàn jí mú ìkẹyàn lè jẹ́ owó lówó ń sìn kó wá lóun mọ̀ fi ṣe sọ́dákọ̀ kó lọ kó yíwèé lọ́fíìsì kó kó owó lówó kó sọ di tiẹ̀ nǹkan ìdọ̀tí ni àbí kó máa gbọ́ owó yẹn lọ́nà tí ò tọ́ kó máa jẹmú lọ́nà tí ò tọ́ kwantóun bá ti fi ń ṣe tọ́lọ́run òun ti ń fọmọ́ ànábì ni ọlọ́ba sọ́fàánà wa tààlà kò ní gbarú nǹkan bẹ́ẹ̀ torí kìnnì torí kọba tó mọ́ lọ́lọ́run kò ní gba nǹkan kò ní gba nǹkan ìdọ̀tí ọlọ́ba sọ́fàánà wa tààlà torí pa wá láṣẹ pé n tó bá dáa tó bá mọ́ oníkájẹ oníkámọ́ mọ́. ntọ́lọ́ ń pa wá láṣẹ rẹ̀ pé n tó bá dáa tó bá mọ́ oníkájẹ oníkí àmú tẹ́bọ́lọ́ ń ṣe pa ànábì ọlọ́run láṣẹ pé yá ar-rusul kulu min tayyibati wa'malu salihan inni bima ta'maluna alim tọ́lọ́ ń pa àwọn ànábì ọlọ́run láṣẹ pé ẹjẹ ń tó dáa ẹjẹ ẹmu ń tó dáa ẹ sì ṣiṣẹ́ rí torí pé gbogbo ń tẹ̀ ń ṣe òní mo nímọ̀ sí. bẹ́ẹ̀ náà ló pa àwa mùmíní náà láṣẹ pé yá alladhina amanu kulu min tayyibati ma razaqnakum ẹ jẹ nínú ń tó dáa tàṣí ní ẹ̀tọ́ fún yín tàṣí lárísìkí fún yín. eléyìí ó ń pe akákìyèsí pé gbogbo nǹkan tí a máa jẹ gbọ́dọ̀ jẹ́ ní tó mọ́ gbogbo nǹkan tọ́lọ́run bá sùfàánà wa tààlà bá ti pèlè wọ̀ a gbọ́dọ̀ jìnà sí bí ọtí mímu bí sìgá mímu tó yẹ pé àwọn nǹkan kan nípìnlẹ̀ wọn ìwọ̀ làwọn a gbọ́dọ̀ jìnà bí ìjẹlẹ́dẹ̀ ìwọ̀ ni òkú bínté ìwọ̀ ni àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ wọ̀ a gbọ́dọ̀ jìnà sí ni àwọn nǹkan kan wà ìpínlẹ̀ rẹ̀ ń tó mọ́ni ṣùgbọ́n ọ̀nà tí yẹn gbà rí ni ò dáa bẹ́ẹ̀ tí ń rówó lọ́nà haram owó owó dọ̀tí ni owó ń tó mọ́ni ṣùgbọ́n tí ń fi rìbá rí sìn tí ò bá mu ní í ṣe èyí tẹ́ pé tẹ́tẹ́ lòun fi ń rówó owó dọ̀tí ni ẹni tó yẹ pé gbájú ẹ̀ ní í ṣe yahoo ní í ṣe tí ń gbowó olówó lọ́nà ẹ̀tọ́ ni owó dọ̀tí lòun náà ń rí gbọdọ̀ jìnà sí bóyá ṣé tí ń yóò sọ owó ń owó tí ò dáa àbí ẹni tó yẹ pé ń jí nǹkan gbé pé ó lọ já sọ gbé ni ó yẹ ká sọ ìpínlẹ̀ rẹ̀ nítorí mọ́ni lópin ìgbà tó yẹ pé àròfin kan tó takò nú ẹ̀sìn bàbá rírò aṣọ kẹfà aṣọ yìí tó mọ́ni gbẹ́ni tó lọ jí mú tó lọ gbàṣọ aláṣọ àbí tó fowó àràmù rà eléyìí nǹkan àdọ̀tí ni ọlọ́ba sùfàánù àtàrà kò nífẹ̀ẹ́ sí irú nǹkan bẹ́ẹ̀ kéèyàn máa lò àbí ní irú nǹkan bẹ́ẹ̀ ni òun tún fẹ́ máa ná láti máa fi súnmọ́ ọlọ́run ọba torí ti ṣe ìtọ́ni ó máa gbé sẹ́mi àmì ni pé máa rí lọ́nà haram kọ́ wa máa ná kọ́ sì máa túbá ọlọ́run ọba subhanahu wa ta'ala kò fẹ́ rú nǹkan báyìí ó fẹ́ kí ibi tá a ti rí ní tí a máa nánà ó fẹ́ kí o jẹ́ ní tó mọ́ torí pé ní ọba tó mọ́ ni ọlọ́run kò ní gbà nǹkan lọ́dọ̀ wa àyàfi tó náà bá mọ́ bákan náà gbogbo iṣẹ́ tí a bá ṣe náà kò jẹ́ iṣẹ́ tó mọ́ tí ó jẹ́ nítorí tọlọ́run ọba ọba àlekè ọlá tó sì bá ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí ó bá mu eléyìí ni tí ọlọ́run bá fẹ́ fún wa gẹ́gẹ́ bí ọba tó mọ́ tí ó náà sì ń wá nǹkan tí ó mọ́ ní ọ̀dọ̀ wa. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní fún mazakara rọ́jòlá na Abu Hurairah radiyallahu anhu ó lànàbí wá mẹ́ńṣán arákùnrin kan fáwọn láti fi ọ̀rọ̀ arákùnrin yìí ṣe àpèjúwe torí pé ìsàpèjúwe ọ̀rọ̀ ńgbà mí yóò jẹ́ kọ́rọ̀ yé dáadáa lẹ́ẹ̀fì rí àwọn àpèjúwe jantirẹrẹ nínú al-Qur'an al-Karim tọ́nà ó sàpèjúwe fún wa ẹ̀rí inú ọ̀rọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam tí ó sàpèjúwe ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ fúnra wa kó lè bá àyè nínú ọ̀nà tá a fi ń pèpè sójú ọ̀nà tọ́lọ́run ni torí pé tí ó bá jọ òun náà là á fi ń wé òun. ànábì yìí ṣàpèjúwe láti ṣàlàyé ọ̀rọ̀ tí ń sọ yìí fún wọn láti sọ orí pa tó wà ń bi kéèyàn má jẹ nǹkan tó mọ́ kó má mu nǹkan tó mọ́ kó má lo tó mọ́ orí pa rẹ̀ tí ò dáa lórí ọlọ́dọọdán lórí àwùjọ ànábì fẹ́ ṣàlàyé ẹ̀ ló wá fi mọ́ ọ̀rọ̀ arákùnrin kan wá ó mú tán èèyàn kan wá ànábi ní yòtílù sáfàr tó jẹ́ ni tó ti pẹ́ lórí ìrìn àjò ó ti rìn ìrìn àjò ó ti pẹ́ lórí ìrìn àjò tó ń rìn. agbàrọ aṣàtà aṣàtà agbàrọ látara pípẹ́ ìrìn àjò rẹ̀ yìí ara rẹ̀ ti wá dọ̀tí irun yẹn ti ta kókó eruku ti bò ó eruku ti bò ó ìròyìn àkọ́kọ́ ni pé onírìn àjò ni tírìn àjò rẹ̀ ti pẹ́ ìròyìn ẹ̀kejì ni pé ó ti rí rákúrakú eruku ti bò ó yàmúdù yàdé yìí la sàmà nǹkan kẹta lára ọkùnrin pé ní ó wá náwó sí sánmà lẹ́ni tí ń bẹ lọ́hùn ó ń bẹ lọ́hùn ń sọ pé yà rọ́bù yà rọ́bù ó tó fi kan nínú àwọn ìròyìn ọlọ́run bẹ lọ́hùn tó yẹ pé òun náà làwọn ànẹ́bí ọlọ́run máa ń lò jù rọ́bù yẹn lẹ́bi tá ànẹ́bí ọlọ́run pé rọ́bànà rọ́bànà ló pọ̀ nú àwọn àdúrà wọn yẹ pé ọlọ́run ọba ọba adẹ́dà mo ṣàkàsọ mo fi orúkọ rẹ mo fi ṣàkàsọ sọ́dọ̀ rẹ lórí tí ń wá wọn arákùnrin yìí ó náwó sókè ní ti ń bẹ lọ ẹni tó tánàbí sọ lára rẹ̀ rí alákọ̀ọ́kọ́ ó pẹ́ lórí ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì ara rẹ̀ ti change látara ọ̀pọ̀lọpọ̀ rìn tó ti rìn rìn ti ń ta kókó eruku ti bò ó ẹ̀kẹta ni pé ó náwó rẹ̀ sókè lẹ́ni tí ń bẹ lọ́hùn tó tó fi rinlẹ̀ pé ọlọ́run bá sùfánà wa tààlà òkè ló wà. ẹ̀kẹ́ ni pé ó tún wá mú kan nínú orúkọ ọlọ́run òun náà ni rọ́bù ó tún fi ń ṣàkàsọ̀ sọ́dọ̀ ọlọ́run. anabi wa ni wàmọ̀tì amòhù ẹ̀ wá arákùnrin yìí nǹkan tó wá fi bàjẹ́ òun ni pé mọ̀tì amòhù haram ntí ń jẹ tí ń jẹ sẹ́nu rẹ̀ nǹkan haram ni bóyá nǹkan tí ò dáa fúnra rẹ̀ ni àbí ń rí lọ́nà tí ò dáa nípa àgbọ̀yé níbí náà ni pé níta ń jẹ nǹkan haram nǹkan haram ni tí ń jẹ sí ẹnu rẹ̀ wa mashrabu haram àwọn nǹkan haram ni mu bóyá nǹkan tí ò dáa fúnra rẹ̀ ni àbí nǹkan tó jẹ́ pé ó dáa ṣùgbọ́n náà haram ni tí ń rí wa malbasuhu haram nítorí wọ̀ sọ́run náà ntí ò bá mu nǹkan ìwọ̀ náà ntí ò dá ní tiẹ̀ rí. wàgùsì yàbí haram òun gan fúnra rẹ̀ gbogbo lókè délẹ̀ rẹ̀ gbogbo gbèsè ayé rẹ̀ ibi haram ní ti mú mu rárá ní ti lọ ní ti ń bọ̀. ní fa anna yustajabu li zalik wọ́n àna rẹ̀ wáyà ń pífa anna ìsìtàjà àbùlà bó ní irú ẹni bẹ́ẹ̀ ti fẹ́ rí gbàdúrà lọ́dọ̀ lọ. ẹni tó jẹ́ pé ìdí ń jẹ fẹ́nu haramu ni ìdí mu síkùn rẹ̀ haramu ni ìdí ń wọ̀ haramu ni gbogbo gbèsè ayé rẹ̀ ibi haramu ni irú ẹni bẹ́ẹ̀ bó ló ṣe fẹ́ rí gbàdúrà lọ́dọ̀ ọlọ́run ba àwọn àfáìsìn wọ́n ṣàlàyé ntọ́pọ̀ lọ́rọ̀ nínú ìṣesí arákùnrin wọ́n ní nínú àwọn asbabul ijaba nínú àwọn sábàbí tá a fi máa ń rí gbàdúrà bí mẹ́rin lárákùnrin yìí ló ti àkwáyà ló ti ní tó jẹ́ pé ní ìgbàdúrà súnmọ́ káyipẹ́ ẹni tó ń jẹ halal ni ṣùgbọ́n látara haramu tí ó ń jẹ yìí ó di pé ní ọgbọ̀n sábàbí yìí ò wúlò fún tí yẹ pé káyipẹ́ ní tó dúró déédéé ni tó bá ní sábàbí kan nínú sábàbí yìí yóò yára rígbà àdúrà kí ni sábàbí àkọ́kọ́ ànábì jẹ́ kó yára pé ní yùtílù sáfàr ó ti pẹ́ lórí ìrìn àjò níta sì mọ̀ ní pé nínú àdúrà ẹni tí mọ̀ ń yára gbà láàrin ìrìn àjò tẹ́ bá hadith Abu Hurairah radiyallahu anhu tó wà nù sunan Abi Daud anabi ní falafun da'awat falafun da'awat àdúrà mẹ́ta kan wà mustajabatin la shakka fihin ìmọ̀ ń gbà kò sí èméjì mẹ́ ayára gbà alákọ̀ọ́kọ́ ni da'watul mazlum ẹni tí wọ́n ṣì tí wọ́n ṣàbòsí fún tó bá ṣàdúrà tó ní ọlọ́run dákun ẹni tó ṣàbòsí fún mi báyìí bá ń fi nǹkan báyìí kàn án ìwé àdúrà tí mo sábà ń gbà mí. ẹlẹ́ẹ̀kejì ọ̀dà awọ́tul musafir ẹni tó jẹ́ arìnrìn àjò ẹni tó jẹ́ arìnrìn àjò àdúrà tiẹ̀ náà mo ń gbà. ẹlẹ́ẹ̀kẹta ọ̀dà awọ́tul wálìdì àlà wàlàdì ìyẹn pé àdúrà tí bàbá bá ṣe fọ́mọ rẹ̀ àmọ́ àgbà tó yẹ pé ní ìkejì náà ní ìpè ló sẹ́ni àgbà ìyẹn gbọ́dọ̀ ṣe dáadáa sóbi ẹni ẹ̀rí pé náà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni arìnrìn àjò ọkùnrin yìí mú kan bẹ́ẹ̀ onírìn àjò ni kì í tún wá sí ìrìn àjò lásán ìrìn àjò tó ti pẹ́ ni èpè sábà bí ìgbà àdúrà ó súnmọ́ torí pé arìnrìn àjò ni ẹlẹ́ẹ̀kejì tánàbí wa muhammad sallan tó fi ròyìn arákùnrin ní asa agabarọ ó ti látara pípẹ́ ìrìn àjò yìí ó ti wá dẹni tí eruku ti bò tí irun ẹ ti ń ta kókó tí ẹ bá wà nínú ìṣesí tí èsì kọ́ọ̀bù ló bá yẹn débẹ̀ tó yẹ pé wàhálà kan àbí ìrìn àjò ló sun débẹ̀ ọlọ́run á mọ gbàdúrà rẹ̀ kí bó ṣe wà nù hadith kan pé àwọn tó bá wà ní àròfá tó yẹ pé eruku ó bò wọ́n jọ́nà ọlọ́run fi wọn ṣe fáàrí fún àmọ̀lẹ́kọ̀ apáwọn ẹrú mi rèé nákójọ nítorí mi ní gbogbo ara wọn ti bù yìí ọlọ́run ó yẹ tọrọ ní tẹ bá fẹ́. bákan náà wà nù hadithi kan tí alimami Tirmidhi gbà wá àtàwọn míì náà tánàbí ní rúbà aṣèáfà àgbàrọ àmì ẹni ó ti ṣe wàhálà tó ti rúkúrúkú tí eruku ti bò sí kìmùrẹ́ yìí tẹ́ pé gbogbo aṣọ gan ti ń gbọmọ lára mọ̀dé fún ọ̀gbẹ́lẹ̀ àdúrà tẹ́ pé tó bá dúró lójú ọ̀nà yẹn mo yóò wá tọrọ nǹkan bẹ́ẹ̀ fún mi lọ́mọ ẹ̀ lè dànù bẹ́ẹ̀ mọ̀ ìta mi fún wọ báyìí lọ́mọ tẹ́ fojú yẹpẹrẹ wò ànábì ní àìmọye rere ẹni bẹ́ẹ̀ tẹ́ pé làwọn akọ̀sámọ̀ alàlọ́ọ̀hí là àbárọ̀ tẹ́ pé ní tó bá tó bá tí nǹkan bá dára lójú tó búra ká bọ́lá òun ṣe ní kí nǹkan yé ni ọ̀nà ó sì jẹ́ kó rí bẹ́ẹ̀ látara pé ní ó fara rẹ̀ gbolẹ̀ fọlọ́run ó ṣe tọlọ́run ó dààmú nítorí tọlọ́run bóyá jẹ́ adolólọ́ ṣe nára efi lórí kurukun bóyá jọ̀sìn kẹ́nẹ́ ní kíyèsí kọ́ọ̀bù ló bá débẹ̀ sẹ́yìn ó mọ̀ gbà ah, ẹ̀wọ̀ ìyẹn yẹpẹrẹ tó jẹ́ pé lọ́dọ̀ ọlọ́ ìyẹn ẹ rí i pé arákùnrin tí anábì fi ṣàpèjúwe fún wa ìṣesí tiẹ̀ náà ti jọ bẹ́ẹ̀ látara ìrìn àjò tó ti ṣe tó pẹ́ òdìdí ẹni tó jẹ́ pé irun ẹ̀gán ti fẹ́ mọ́ta kókó ó di pé ní eruku ti bò dáru ìyẹn pé ìgbàdúrà súnmọ́ ẹlẹ́ẹ̀kejì nínú sábàbí ìgbàdúrà tó wà lára ọkùnrin yìí ni ẹlẹ́ẹ̀kẹta ń tánà fífi ròyìn rẹ̀ pé ní yamudu yadahu ila sama ni wọ́n nawọ́ rẹ̀ sókè ayamudu yadaihi ila sama ń gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè lẹ́ni tí ń bẹ lọ. eléyìí nù sábà bí ìgbàdúrà kan náà ní eléyìí náà jẹ́ ṣe wà nù hadithi tí Abu Dawud wá ní anabi Muhammad sallallahu alaihi wa sallam sọ báyìí inna Allah ta'ala hayyun karim ọlọ́run ọba ọba onítìjú ni ọba alápọ̀nlé ni yastahyi idha rafa ar-rajula idha rafa ar-rajulu ilayhi yadayhi ọlọ́run ọba máa tijú ó bá rí èèyàn kan tó náwó rẹ̀ méjèèjì sí ayàrú dáhùn sí fúrọ́n ká ìbàtẹ́yìn kọ́lọ́run wa dá ọwọ́ náà padà láì gbàdúrà rẹ̀ ìmọ̀ tí ọlọ́run lójú. kí n náwó kó wa bẹ lọ́n pẹ̀lú kankan kọ́lọ́n wa dá padà láì gbàdúrà rí mọ́ tọ́lọ́run lójú yẹlẹ́ fi rí nínú ṣèṣe ànẹ́bì tí láwọn àyè kan àmọ́ gbọ́wọ́ sókè ó ṣe lójú ogun ó ṣe ń gbà tí ń tọrọ kójó rọ̀ táwọn yẹn gan rí abíyá ànẹ́bì níbi tó gbọ́wọ́ sókè dé ó ṣe bẹ́ẹ̀ lógun Badar àtàwọn àyè míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì pè wá sákìyèsí yìí pé nínú tó dáa kẹ̀kẹ́ yẹn máa ṣe o lè má jẹ gbogbo gbà wọn kéèyàn máa ṣe báyẹn kọ̀ọ̀kan kéèyàn máa gbọ́ sókè tí bọ́ǹbẹ̀ lọ. arákùnrin tánàbí ṣàpèjúwe rẹ̀ fún wa yìí gbogbo rẹ̀ sókè lẹ́ni tí ń bẹ lọ́hùn tí ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́hun ẹ pé ìròyìn ẹlẹ́ẹ̀kẹta òun lélẹ̀ nínú ìròyìn ìgbàdúà ẹlẹ́ẹ̀kẹrin nínú ìròyìn òun ni pé ní. Ni o ti tawassulu ila Allahi ta'ala bí ahadi asma'ihi bí ahadi asma'ihi kan nínú orúkọ náà láti fi ṣàkàsọ̀ sọ́dọ̀ ọlọ́run láti fi béèrè ní tí ń wá lọ́dọ̀ ọlọ́run ọba kí ni tó sọ ó ní ya Rabbu kúrà kìí ṣe kan ló tó sọ mọ́ kìí ṣe ẹ̀kan ló sọ pé ọba ọba pé n tí ń wá yìí mọ́tà fi lé mi lọ́wọ́ ọlọ́run bá sì fẹ́ràn kéèyàn sàkàsọ wá sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ nítorí wu ọlọ́run bá ní ọlọ́run bá subhanahu wa ta'ala ibi sọ fún wa nínú al-Qur'an pé walillahi al-asma'ul husna ó kọ tó dáa jù ọlọ́run ọba ló ní tó dáa jù tó pé jù ọlọ́run ọba ló fàdíhùhù bìhà ẹ fi pé wọn ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ kí ó kọ tó dáa ju òun lòún ní ẹ fi pé wọn. arákùnrin wa pọ̀ ọlọ́run bá pẹ̀lú ìkan nínú àwọn orúkọ rẹ̀ tó yẹ pé ní tabawọ́pọ̀lọpọ̀ àdúrà nínú alukur'an gbólóhùn ìyá ọmọ wa ń pè yọrọ́bù. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أما إيه رب رب ربنا إنه قلق على القرآن bẹ́ẹ̀ làwọn ànẹ́bí ọlọ́run náà lò gbólóhùn yìí láti fi ṣàkàsọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run. arákùnrin yìí òun náà lo gbólóhùn yìí láti fi ṣàkàsọ̀ sọ́dọ̀ ọlọ́run nínú sábàbí gbàdúrà ni ẹni sábàbí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló pé sára ọkùnrin yìí. tẹ́pẹ́ kan bá wà lára yẹn gan ìgbàdúrà súnmọ́ ni ká tó wá tó kú mẹ́rẹ̀ẹ̀rin pèsè lọ́dọ̀ kí ló bá gbogbo àwọn ìgbìyànjú tárákùnrin ti ṣe kí ló bàjẹ́ òun náà ni jíjẹ mímu tí ń rí lọ́nà haram tí ń jẹ tí ń mu tí ń rí lọ́nà tí ò dáa ó dínà ìgbàdúrà fún ìlànà mi sọ pé ní ewúro arákùnrin tó láwọn sábàbí ìgbàdúrà tó pọ̀ yìí ó wá jẹni tí ń jẹ nǹkan haram tí ń mu haram tí ń wo haram tó pé gbogbo tí ayé rẹ̀ ibi haramu náà ní ti ń lò ànábì ní irú ẹni bẹ́ẹ̀ tó ti bí gbogbo wọn sábà bí ìṣe pé lọ́dọ̀ rẹ̀ bóun ló ti fẹ́ rí gbàdúrà Allahu akbar ilé ìfiyé wa pé ní ìmọ̀ jẹ́ haram a máa kọ́dí ni kó rí gbàdúrà lọ́dọ̀ ọlọ́run torí pé ọba tó mọ́ òun la fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ àwa tá a wá fẹ́ gbà yìí la lọ kó síbi tí ò mọ́ ọlọ́run ò ní tẹ́wọ́ gba ìtànṣe tá a bá ń ṣe fún lọ́nà haram ewu gbogbo opportunity tọkùnrin yìí ní owó ìṣe látara wípé ní jíjẹ mímu rẹ̀ ò dáa kò mọ́ kò tọ́ ilé ìjẹ́kọ̀ọ́ ńlá làfẹ́ nìkọ̀ọ̀kan wa náà kò jẹ́ pé ní àmọ́ jẹun tó mọ́ àmọ́ mu tó mọ́ àmọ́ wọn tó mọ́ láàfin jẹ́ ní ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run láàfin jẹ́ ní àgbéga àmì èèyàn lẹ́ni tí ń sọ pé àdúrà àwọn ò gbà òun ti ń ṣàdúrà ó yẹ pé nínú tí ó ń fa òun náà lélẹ́yìí tó yẹ pé ní nkọdí àdúrà rẹ̀ òun náà ní pé haram ni ti ń jẹ haram ni ti ń mu pàápàá jùlọ láyé táwa wà lẹ́nu tó yẹ pé nǹkan haram kò ti gbalẹ̀ kan táwọn èèyàn sì bìkítà lórí ẹ̀ náà nígbà àdúrà náà fi wọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn a gbọ́dọ̀ kíyèsí àárín yìí náà hadithi àwọn ẹ̀kọ́ ńláńlá láàrin ní níbẹ̀ nínú rẹ̀ ni pé ọlọ́run ọba tó mọ́ gba nǹkan kan lọ́wọ́ àwọ̀ ẹ̀dá àyàfi tó bá mọ́. bákan ìtọ́nà ń pa láṣẹ ni wọ́n ti ń kọ̀ fún wọn nǹkan báyìí ẹ máa ṣe nǹkan báyìí ẹ máa ṣe àwọn nǹkan tó wá pa wọ́n láṣẹ pé ẹ jẹ ẹ mu bó ṣe ń pa wọ́n láṣẹ rẹ̀ náà ni pé n tó mọ̀ ní kẹ́ ẹ jẹ kẹ́ ẹ ti ń pa wọ́n láṣẹ nu náà ló wá pa wá tá à ń tẹ̀lé wọn náà láṣẹ kíkáwa náà jẹ n tó mọ́ ká mu n tó mọ́ ká ná n tó mọ́ ká sọ̀rọ̀ tó mọ́ torí pé ọtọ́ lọ́ba sùfàánù wa tààlà tí ó fẹ́nu ntí ó fẹ́nu ntí ó sì gbànú. bákan náà ní ta akẹ́kọ̀ọ́ òní pé ní ntí ó bá mọ ẹ̀sìn ò takò èsì gẹ́ pé ara kíyèsí rẹ̀ ni torí pé lómiì lẹ́ni o lè máa sá fún nǹkan tó yóò dáa látara ikú òun rò ń rí pé òun súnmọ́ lọ́hùn-ún ètò ìtakùn tó mọ́ kájẹ́ ń tó mọ́ tó dáa tó jẹ́ halal káwọ ń tó mọ́ tó dáa tó jẹ́ halal nǹkan ẹ̀gùn tó dáa tó mọ́ tó jẹ́ halal ká lò ó kò sí tó takò nínú ẹ̀sìn ọlọ́run fi ṣe ẹ̀sọ́ fún wa ni kódà gan ọlọ́run ọba tó ń takò àwọn tí wọ́n ń ṣe léèwọ̀ ọlọ́run ní kul man zinata Allahi allati akhraja li ibadihi wa tayyibati min ar-rizq tí ń sọ de wọ̀ ntọ́lọ́ ń sọ de tọ́ ntọ́lọ́ ń pè lẹ́tọ́ tó mú jáde tó jẹ́ nǹkan ẹ̀sọ́ fáwọn ẹrú rẹ nǹkan tọ́lọ́ ń ṣe lófin nínú àwọn nǹkan jíjẹ múmu tó mọ́ tanúdé ló ń ti ń sọ ọ́ dé èèwọ̀ yẹn kọ́ ló ń takoró àwọn ẹni bẹ́ẹ̀ ẹ̀ẹ́dá àwọn èèyàn míì lẹ́nu tó yẹ pé nítorí tọ́wọ́ mọ̀ sọ́ dé ò da ọlọ́run ṣe wa mọ́ lórí ẹ̀ ká sì mọ́ wà lọ́nà tí ò tọ́ ọlọ́run ní kí mùsùlùmí mọ́ gbọ́kọ̀ tó dáa àbí nǹkan lò ká ló fẹ́ tó dáa tí yóò ṣàǹfààní ká sì fi lọ́nà ẹ̀tọ́ tí yóò sì kọjú wa láti ṣe tọ́nà kò séwu ń bẹ̀ ká gbélé tó dáa ká kọ lọ́nà halali ká sì mọ ẹsẹ̀ sínú ń bẹ̀ kò sí ní tó burú ń bẹ̀. ọlọ́run ní àwọn mùmìnì gan-an lẹ́tọ̀ọ́ sí irú eléyìí jù. ntòtọ́ ni tọ́lọ́mọba sùfàánù àtàlà tí ò ṣe ní èèwọ̀ kan wá ní àwa fẹ́ súnmọ́ lọ àwa ní ànímọ̀ ṣe lè ní ìwọ ní tí ò bá mu ni nítorí bá ti tọ́ tó sì mọ́ ọlọ́run sùpánù àtàlà ṣe ní èèwọ̀ ṣùgbọ́n a fi ṣètò ọlọ́run ní a jẹ́ kó kọdí wa láti ṣe ti ọlọ́run bọ̀ ọba àlekè ọlá. bákan náà nínú hadithi àtúmọ̀ rí kọ́ pé àwọn nǹkan ìdọ̀tí tí ò dáa a máa bọkàn jẹ́ a máa bara jẹ́ a sì máa mú ní jìnà sọ́lọ́wọ́n ọba ẹni tí ń jẹ rìbá lápèjúwe àbí tí ń powó haram bóyá ọtí lòún ta nǹkan tí ò mọ́ ní í ṣe irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ni ìdọ̀tí lọ́dọ̀ ọlọ́run ọba yóò sì jẹ́ni tó sì jìnà sọ́lọ́run ọba yóò jẹ́ni tó jìnà sọ́lọ́run ọba ìyẹn ni irú ẹni bẹ́ẹ̀ tó bá ṣàdúrà kò ní tètè gbà torí kíni torí wípé ní ó ti jìnnà sọ́lọ̀ sheikh fauzan ń fún wa àpèjúwe bẹ́ẹ̀ ní kazalika alhamur ẹni bẹ́ẹ̀ náà nírú ọtí abani unzuru masalan ila almaita ẹni ẹ wo òkun bente lápèjúwe fakọ́dé haroma àtàlà lima fiya min adirori wa amurod ẹni ọlọ́run bá ṣe léèwọ̀ torí pé ìnira wà ń bẹ àárẹ̀ wà lára rẹ̀ nítorí kú kalẹ̀ ká wá jẹ ìdọ̀tí ni fisikálì ìdọ̀tí ni ó lè ti máa yọ̀dín spiritually náà ìdọ̀tí ni torí pé yóò múni jìnnà sọ́lọ́run torí pé ntọ́lọ́run ṣe léèwọ̀ ni. bàbá ní wàkàtàlì kàlìkàmùrù bẹ́ẹ̀ náà lọtí mímu wàlùmọ̀kàdìrọ́ọ̀tì àbí kéèyàn máa mu drug wàdùkán wàlkọ́t wíkẹ́ yẹn máa fa sìgá máa mú gbó. kùlùhà àdúrọ́rùn jìsmíyà a ní ẹ̀ẹ́rì pé ní lára físíkálì lára ìnira ní máa ń jẹ́ fún ni àwọn nǹkan ìdọ̀tí ta lọ́lọ́run fẹ́ náà lò ìnira ni téèyàn bá mu tíìfì yóò máa rùn lẹ́nu rẹ̀ tó bá mu gbó àyàn yóò máa fọwọ́ bomú fún un òun gan fúnra rẹ̀ ò ní gbádùn ara rẹ̀ yóò ká rẹ̀ bá a wàdúrọ́rùn dì ní ìyàbó ṣe wáá jẹ́ dọ̀tí lára bẹ́ẹ̀ náà ló jẹ́ dọ̀tí nínú ẹ̀sìn pẹ̀lẹ́mi pé tẹ́sìn bá ní àkámọ́ ṣe nǹkan wò dáni. wàlẹ́ ìsàlẹ̀ ìbáàdì fíyà maslahatul batta kò sáǹfààní kankan fẹ́ dà tó fẹ́ rí mbẹ́ ètò tó fẹ́ dà ni pé irú nǹkan bẹ́ẹ̀ kò yà jìnà sí kò jìnà sí kò sáfún. a fi rí i pé gbogbo ohun tí ó da tọ́lọ́run fẹ́ yìí àǹfààní ló wà ń bẹ̀ fún wa àǹfààní ilé yẹn tí wá kárí bẹ́ẹ̀ àbí kó mọ̀ràn sí wa kárí pé à ń tó dáa ni tọ́lọ́run ti fẹ́ ẹ̀mọ̀ pé yóò láǹfààní fún wa bákan náà gbogbo ohun tọ́lọ́run ò bá fẹ́ tó ní ká má ṣe ìnira ni ó wà ń bẹ ìnira ń lè ràn sí wa ó sì lè mọ̀ràn sí wa ṣùgbọ́n àyàn sí wa kò mí pé àǹfààní ló wà ń bẹ ìnira ló wà ń bẹ lọ́nà sùpánù wa tọ́lá ìgbà tí ń sọ̀rọ̀ ọtí fún wa àti tẹ́tẹ́ kí ọlọ́run sọ ọlọ́run ní fíìmọ̀ ìsìmọ̀ kẹbíìrù ẹ̀ṣẹ̀ ńláńlá ńláńlá ló wà ń bẹ ọmọnáfi olè náà àǹfààní ló tún wà ń bẹ fáwọn èèyàn táwọn bá ń rò fáwọn aláǹfààní bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ ní wà ìsímùhùmá akbaru mi nà fún ìhìmà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ bẹ ó ju àǹfààní tẹ ìrò fẹẹ rí ń bẹ lọ torí ẹ̀ṣẹ̀ náà ló fi ṣe ní haramu fún wa nǹkan tí ò bá mu ni èyí làá gbé gbogbo nǹkan nǹkan wíwọ ni nǹkan lílò ni nǹkan jíjẹ ni nǹkan múmu ni tí ó ọlọ́run bá ti ní èèwọ̀ ni ká mọ̀ pé ìnira ló wà ń bẹ̀ fún wa káwọn ọmọ wádìí pé nítorí kí wọn lọ́nà wa fi ṣe léèwọ̀ tá a bá mọ̀ dí kò ní ní pé nígbà tá a ti mọ̀ dí owó atọ́ ni kò tán náà ni ó mọ̀ jẹ́ eléyìí ṣe pàtàkì ká tún gbọ́ yé níparí ká mọ̀ pé gbogbo àwọn nǹkan tí ó jẹ́ èèwọ̀ yìí tọ́nà ọba ò fẹ́ tó jẹ́ nǹkan ẹ̀dọ̀tí ìmọ̀ ń lapa abú lára ẹni ìmọ̀ ń lapa abú láwùjọ yóò lapa lórí ọlọ́dọọdán yóò lapa lórí ẹbí yóò lapa lórí àwùjọ irú rẹ̀ ní tarákùnrin tó jẹ́ pé ní àwọn nǹkan tí ò tọ́ ní fi ń sayé ẹ̀rí kó lapa ń bi àdúrà tó ṣe àníbi nírú àdúrà ẹni bẹ́ẹ̀ ò ní gbà kódà kọjá pé gbogbo ẹ̀ sábà bí ìgbà àdúrà wà lára rẹ̀ yóò lapa bó ti lapa lára yìí ó lè lapa lórí ọmọ ẹ̀ ó lapa lórí ìyàwó ẹ̀ ó lapa lórí àwùjọ káwá ikú gbogbo àwùjọ ni wàá kó sínú nǹkan haram ẹ̀rí pé yóò lapa bú kódà àwọn àfa àjẹpọ̀ yóò àpótí yẹn bá ń ṣe lọ nínú nǹkan haram yóò lapa lórí ẹranko tí bá ń sìn gan káyipá bẹ́ẹ̀ ni yóò lapa lórí tí bá ń gbìn agbọ́dọ̀ ṣe ń tó mọ́ ká ń tó mọ́ lọ́rọ̀ ká hùwà tó mọ́ ká lákìdá tó mọ́ ká má ládì sọ́kàn ẹ̀ bọ ká jẹ́ kí bàádà wa mọ́ ká má fi tọ́nà ọ̀bọ̀ òfẹ́ ká má fi jọ́sìn fún tá a bá wá jọ́sìn fún náà ká tún jẹ́sìn náà mọ́ kó jẹ́ nítorí tọ́lọ́n tọ́lọ́n fi ròyìn àwọn ẹni rìn pé mọ́kùlì sí ìrànlá òdìrín wọn àfẹ̀sí nítorí tọ́lọ́n nìkan wọn àjẹ́kẹ́sìn yẹn mọ́ wọn àfọ ẹ̀sìn wọn mọ́ wọn jẹ́ kẹbọ wà mẹ́ wọn jẹ́ kí àdádálẹ̀ wà mẹ́ bákan náà ká jẹ́ kí wà wá mọ́ ìwẹ́ ó tọ́ àmọ́ náà sùúrù ìkóra ẹni ń jánu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìwà dáadáa ni kí ó wà lọ́wọ́ wa ká jìnà fófófó ṣíṣe ká jìnà fúrọ́ pípa kẹlòmí wa ní irọ́ náà nìyẹn fi ń la ayé lẹ́nu irọ́ súnà ni kò máa ló ń bí ọjà á bí pé sáwọn ànábì ọlọ́run ṣerú yìí tí ò bá mu ni ká jìnà sírọ́ ká jìnà sí pèsè iṣẹ́ ká jìnà sọ́rọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìwà tí ò da ìwà asa ìwà ìlójútì ọ̀rọ̀kọ̀rọ̀ gbogbo irú nǹkan báyìí tí ò bá mu ni torí pé ń tọ́lọ̀ bá subhanahu wa ta'ala tí ò fẹ́ ni bákan náà nínú tá a mọ̀ tí rówó ká ṣẹ̀ṣà yìí tó da tó mọ́ ká má ṣiṣẹ́ haram ẹni tí ń ta nǹkan orí ìsìn ń tọ́lọ̀ ò ni iṣẹ́ burúkú ni ẹni tí ń ta tẹ́tẹ́ ẹni tí ń ṣí bá sọ́ọ̀bù bàbá àjẹ̀bú ẹni tí ń tọ́tí tí ń ta àfìgá gbogbo àwọn eléyìí iṣẹ́ tọ́nà ọba subhanahu wa ta'ala tí ò fẹ́ ni bákan náà èyí tọ́nà ń fẹ́ náà ká jẹ́ kó mọ́ ẹni tí ń tajà kó mọ́ fi rọ́ta kó mọ́ kó lórí ta bákan náà kí ó mọ́ ṣiṣẹ́ rìbá kó mọ́ gbọ́nà rìbá ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí ń ṣiṣẹ́ lábẹ́ ẹni ẹni iṣẹ́ ọwọ́ kó jẹ́ kí tiẹ̀ náà mọ́ kó jẹ́ kó mọ́ kò lè jẹ́ pé ní tí ó bá mọ rí bẹ́ẹ̀ ní tí ó mọ̀ náà ni tó bá ṣe lọ́nà tó mọ́ tí ṣe ṣàdúrà sí ọlọ́run tètè gbàdúrà rẹ̀ ọlọ́run fi báràkà sí fún ìgbọ́n tó ní ṣe ọwọ́ náà bá ń parọ́ ní tí ó rà tó lóun rà tó yẹ pé ní ọ̀tọ̀ ní tán ni ó ṣe nǹkan mìíràn lọ ṣe bẹ́ẹ̀ náà ni oníṣẹ́ ìjọba tó náà ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ rò pé eléyìí nǹkan bá rí ń náà haramu ni ó mọ̀ jẹ́ yóò sì lórí pa abú lórí ẹni yóò ní lórí ọmọ rẹ̀ yóò ní lórí ẹbí rẹ̀ kọlọmọba subhanahu wa ta'ala kó ṣàánú wa láti rí pé hadisi yìí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ ìyẹn pé tá a fẹ́ tẹ̀lé àwọn ànẹ́bí ọlọ́run nítorí ọlọ́run pa àwọn náà láṣẹ náà làwa náà gbọ́dọ̀ ṣe kí ọlọ́run pa wọn láṣẹ kan jẹ kan mo tó mọ́ mọ́ wa ní tàwọn ànẹ́bí ọlọ́run yàtọ̀ ẹ̀mọ̀pá yẹn fi ọlọ́run làwọn àdáhùn bá tiẹ̀ jẹun tó mọ́ àwa dàbí wọn ìtumọ̀ tó fẹ́ sọ ni pé àwa jẹ haram ọlọ́run sì sọ òǹpinya láàrin àṣẹ tó pa wọn àtàṣẹ tó pa wá náà ẹ̀kẹ́ bó ṣe pa wọn láṣẹ kan jẹun tó mọ́ kan ṣiṣẹ́ rí bẹ́ẹ̀ náà ló pa wọn náà láṣẹ bẹ́ẹ̀ kọ́lọ́ba sùfàánù wa tààlà kó ṣàánú wa kí ó jẹ́ kí a lè tẹ̀lé ń tá hadith yìí kó sínú kó jẹ́ ká lè máa wá jíjẹ mímu wa lọ́nà ẹ̀tọ́ kó jẹ́ kó jẹ́ pé ní tó mọ̀ láàfin máa súnmọ́ lọ́wọ́ ọba wa kó lè wá sá bí nǹkan tí ò da nǹkan ìwọ̀ ìkẹ́ tí rí ní tí máa mú ní rí bínú ọlọ́run nǹkan tí máa ń múni jìnà sí gbàdúrà kọlọ́ba subhanahu wa ta'ala kó mọ́ṣá ẹ̀ gbé wa jìnà sí. wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.